explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adiocean. It's time for Prayer Life with Pastor Sam Adiocean. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá èyí tẹ́ ẹ fún wa. A yìn yín lógo nítorí pé ṣé nítorí pé àánú yín ìyẹn dúró láéláé. Àjúbà yín ò nítorí pé ẹ̀yin Ọlọ́run lẹ̀ ń ṣọ́ wa lẹ́ ń tọ́ wa lẹ́ ń pèsè fún wa lẹ́ ń dáàbò bò wá lẹ́ ń ràn wá lọ́wọ́ lẹ́ ń gbọ́ àdúrà wa ní orúkọ jésù kristi olúẹgbà ọpẹ́ wa ọlọ́run àgbáyé lórúkọ jésù olúẹgbà ẹ̀yìn wa bàbá bí mo ti ń gbàdúrà yìí tí àwọn èèyàn ń fetí sílẹ̀ tí wọ́n ń gbọ́ ohùn mi tí wọ́n ń darapọ̀ pẹ̀lú àdúrà yìí táwọn kan ń ṣàmì ní orúkọ jésù kristi ẹ ò rí ti ń ṣe ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacob yóò dáwọ́ lé yín lónìí ògo ọlọ́run yóò farahàn o agbára wà láàyè ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín tọ ẹ̀yin ọmọ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí fún oore ọ̀fẹ́ àkọ́tún àkọ́tún àkọ́tún ọjọ́júmọ́ ni oore ọ̀fẹ́ rẹ̀ ń jẹ́ àkọ́tún nínú ayé wa àyìn ọlọ́run lọ́pọ̀lọpọ̀ fún àánú rẹ̀ mo gbàdúrà lórúkọ jésù kristi àánú ọlọ́run ní fi yín sílẹ̀ lórúkọ jésù Eh, kì í ṣe bẹ́ẹ̀ nìkan eh, mo fẹ́ sáré sọ̀rọ̀ nípa bible study ká tó bẹ̀rẹ̀ àdúrà wa eh, àwọn kan ń béèrè pé àjẹbẹ́ promise ìparí oṣù bẹ́ẹ̀ ni kò sí rán bẹ́ẹ̀ kò sí rán bẹ́ẹ̀ níparí oṣù january ìdí ẹ̀ ni pé a wà ní àárín gbùngbùn àwọn kan tó ní tẹ bá fi ṣe bẹ̀rẹ̀ bible study yẹn o yóò bá tẹ́ń ló yẹn ni kẹ́ máa lo àwọn kan dẹ̀ ní ẹjọ́ nítorí ọlọ́run tẹ bá fẹ́ bẹ̀rẹ̀ bible study yẹn ẹ̀ bá ṣàánú wa àwa kan wà tó jẹ́ pé a ní àwọn ọ̀rẹ́ tí ò gbọ́ yorùbá a ní àwọn ọmọ tí ò gbọ́ Yorùbá dáadáa a ní àwọn ìdílé tó yẹ tó wù wá láti fi àwọn ọ̀rọ̀ Ọlọ́run hàn tí wọn ò láǹfààní ẹ̀ gbogbo iná làwọn á rò pọ̀ pé kí ni ká ṣe ẹ̀ a ti decide pé a máa Bible study wa pín sí oríṣi méjì topic ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tó bá èyí tó bá bọ́ síbẹ̀ náà la máa ṣiṣẹ́ lé lórí tàbí ìbéèrè tá a bá gbà la máa ṣiṣẹ́ lé lórí a dẹ̀ nílò láti fi kún àwọn kan tá à ń lò ó ni à ń ṣètò ẹ̀ lọ́wọ́ àti parí ẹ̀ yòó àkàn àríjì lọ́wọ́ báyìí ni lágbára Ọlọ́run á bẹ̀rẹ̀ àwa la promise <laughs> àwa náà la dẹ̀gbọ́dọ̀ mú ìlérí ṣẹ ọlọ́run á sì ràn wá lọ́wọ́ láti ṣe lórúkọ jésù ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ hmm, ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ torí iṣẹ́ wa pọ̀ ni èmi kì yóò ṣe aláìní i shall not want ẹ wo ẹ wo ẹ wo ẹ jẹ́ ká ní sùúrù díẹ̀ tí n bá ní èmi kì yóò ṣe aláìní ẹ má lọ síbi owó tó <laughs> tó wà ń bẹ nìyẹn jẹ́gbọ́n àwọn èèyàn láyé tá a wà ohun gbogbo lórí owó ni irọ́ dẹ̀ ni ohun gbogbo dúró lórí owó owó ṣe pàtàkì o ẹ má jẹ ẹ má ẹ má jẹ kí n sọ bẹ́ẹ̀ yẹn o owó ṣe pàtàkì dáadáa ṣùgbọ́n kì í ṣe òní kì í ṣe òní gbogbo ẹ má miss kóòtù báìbù o torí àwọn kan tí wọ́n máa kóòtù báìbù fún mi bẹ́ẹ̀ yẹn ẹ má miss kóòtù báìbù ẹ farabalẹ̀ ka nǹkan tí bíbélì sọ ń bẹ̀ yẹn á jẹ́ kó yé wa ṣùgbọ́n tá bá ń gbàdúrà yìí lọ ọ̀rọ̀ yẹn á yé wa dáadáa mo mú àdúrà yẹn jáde láti inú psalm twenty three verse one tá a bá ti jọ ń gbàdúrà yìí tipẹ́tipẹ́tipẹ́ ẹ rántí pé a ti gbàdúrà yìí rí ẹ yo kì í ṣàdúrà yìí gangan wọn á gba nǹkan tó jọ mọ́ àdúrà yìí rí ẹ o nínú ìwé psalm twenty three verse one bíbélì sọ pé olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní bíbélì yorùbá kan tiẹ̀ wà mọ́ láìkè bó tún ṣe sọ ó ní olúwa ni olùṣọ́ èmi ni àgùntàn rẹ̀ èmi kì yóò ṣe aláìní the lord is my shepherd i shall not want. Hmm. tẹ́ ẹ bá wo ẹsẹ̀ bíbélì tí mo kà sí wa yìí ẹ rí i pé ẹ̀sìn ti àwọn ará bíbélì yìí ó yàtọ̀ pátápátá sí ẹ̀sìn tiwa lónìí ẹ̀sìn wa yàtọ̀ síra wa tẹ́ bá wo ẹ̀sìn àwọn ará bíbélì ṣẹ́rí àwọn ìdojúkọ wọn ni sí ọlọ́run ṣùgbọ́n ṣẹ́rí ẹ̀sìn tiwa lónìí ìdojúkọ wa ni sí ènìyàn bíi tiwa àti àgbékalẹ̀ religion and establishment òun làwa dojúkọ lónìí òun la fi ṣe òun la fi ṣe olùṣọ́ àgùntàn wa lónìí ẹ̀yin náà gbà pẹ̀lú mi ẹ̀rí. Eh, ọ̀rọ̀ tó wà lókè yẹn ní i shall not want èmi kì yóò ṣàlàyé nìyẹn ó wà loaded ọ̀rọ̀ yẹn kún fọ́fọ́ ẹ̀rí òun dẹ̀ ni kókó tá a fi ṣiṣẹ́ lórí lónìí ẹ̀yin náà dẹ̀ rí o ẹ̀ dẹ̀ máa tún rí ìyàtọ̀ tuntun o ṣùgbọ́n ká tó kọjá sínú àdúrà yẹn mo fẹ́ ká sáré gbàdúrà kan ẹ̀rí àdúrà yẹn ló máa fún wa ní foundation tó dáa ká lè rí ká lè rí ìdáhùn sí àdúrà tá a fẹ́ gbà lónìí ẹ̀ ó dà ẹ jẹ́ kí kó lè yé wa dáadáa nípa àdúrà nípa àdúrà tí mo la kọ́kọ́ máa gbà tá a máa kọ́ ṣiṣẹ́ lé lórí ẹ jẹ́ ká wò ó dáadáa ká wo bàbá kan ẹ fira yín sípò bàbá kan tàbí kẹ́ fira yín sípò màmá kan bẹ́ẹ̀ bá sì jẹ́ mẹ́ bóyá ọkùnrin ní tàbí obìnrin ẹ fira yín sípò pé ẹ bí ọmọ mẹ́ta àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn dẹ̀kẹ̀ rí ẹ̀yin lẹ̀ ẹ̀yin lẹ̀ ń bọ́ wọn ẹ̀yin lẹ̀ ń sanwó skul wọn ẹ̀yin lẹ̀ ń raṣọ sí wọn lọ́rùn inú ilé yín náà ń gbé ṣùgbọ́n tó bá ti di bí àṣẹ tẹ́ bá pàṣẹ fún àwọn ọmọ yín yẹn bàbá Bọ́lá àṣẹ bàbá Bọ́lá òun ni máa tẹ̀lé wọn ò ní tiyín ó dájẹ́ kí n ṣàlàyé dáadáa ẹni ẹni ta ló jẹ́ bàbá Bọ́lá orúkọ tó wá sí mi lẹ́nu ni mo kàn dárúkọ yẹn ẹni now ẹ jẹ́ ká gbàgbọ́ pé ẹ fẹ́ jáde ẹ wá sọ fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ bí pé ẹ̀yin ọmọ yìí o ẹ mọ̀ pé ẹ máa lọ sí practice o ẹ fẹ́ lọ gbá bọ́ọ̀lù o ó dà bẹ́ẹ̀ o ṣùgbọ́n ẹ make pé abọ́tẹ́fíjẹ́ fọ́ o ilẹ̀ tẹ́ ẹ dàrú yìí tí mo rí ẹ gbà kẹ́ tó lọ o ẹ ṣe gbogbo ẹ o àwọn ọmọ yìí dẹ̀ pé no problem daddy no problem mọ́mì wọ́n ti fún yín ní ọ̀rọ̀ wọn wípé wọ́n á ṣe bẹ́ẹ̀ ẹ wá lọ ẹ wá dé abọ́ tán fi jẹun wọn ò tiẹ̀ kó kúrò níbi tán ti jẹun wọn ò kó lọ sí ibi tán ti máa fọ ilẹ̀lẹ̀ ibi tán ti jẹun ẹ ló wà gbogbo àjẹkù oúnjẹ gbogbo abọ́ gan ilẹ̀lẹ̀ ló wà wọn ò fọwọ́ kan tí wọ́n fi lọ ẹ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí tún gbogbo ẹ̀ ṣe nígbà tí wọ́n wá dé inú wa bí yín sí wọn pé ah, ẹ̀yin ọmọ wọ̀nyí ṣe fẹ́ yan ọmọ aláìgbọràn ni ẹ ojú yín á dẹ̀ já màá fi àjẹ yín kí ló ṣe tẹ̀ fi ṣe tí mo ní kẹ́ ṣe wọn á ní ẹ̀ dáàdì bọ́lá ni ẹni dáàdì bọ́lá wo ẹni dáàdì bọ́lá tó ń gbé ẹgbẹ́ ilé wa ni kí ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀n àwọn ló sọ fún wa pé a ò gbọ́dọ̀ fọ́bọ́ a ò gbọ́dọ̀ ṣe ohunkóhun ẹ̀yìn káṣà ló ti máa lọ practice wa náà now báwo lè ṣe máa feel tó wá pé báwọn ọmọ yẹn ṣe ń la dẹ̀ ṣe ń behave sí mo fẹ́ mo kàn fẹ́ ká mọ̀ lára ni mo ṣe túmọ̀ ẹ̀bẹ̀ yẹn bá ṣe bí ẹ fi sọ ọlọ́run yẹn o ọlọ́run kì í ṣe olùṣọ́ àgùntàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ kìrìsìtẹ́nì pásítọ̀ ẹ̀ lolùṣọ́ àgùntàn ẹ̀ ee ẹ jẹ́ ká sáré gbàdúrà yìí ná kí n tó ṣàlàyé kinní kan fún wa ṣùgbọ́n àdúrà yẹn ló máa sọ ibi tí mò ń lọ ẹ̀rí á sọ fún ọlọ́run ẹ̀rí nǹkan tẹ̀mí ọlọ́run ní ká kọ́ ṣe nìyẹn ká dẹ̀ ṣe dáadáa ẹjọ́ tí máa ní ká ṣe nǹkan ẹ ṣe dáadáa o òtọ́tún àbẹ́ni ẹ̀ tó pé èmi ò mọ ọ̀nà mi láti sọ ẹ àwọn míì wọ́n ní àgbékalẹ̀ tójú tèmi lọ wọ́n á kọ́kọ́ wọ́n á ti kọ́ bìyìn síwájú wọ́n á bìyìn sẹ́yìn wọ́n á gbé lọ́ọ̀kì wọ́n á gbé lọ́ọ̀lì wọ́n á mi ò mọ̀ yẹn ṣe ntọ́lọ́run bá ní ká ṣe tí ò bá ní ká ṣe kọjá àní ṣe wàá sọ fún ọlọ́run pé jésù olúwa ẹ gba ayé mi padà níbi tí mo ta sí ṣé mo tọ́mi ọlọ́run bá ti ní kéèyàn ṣiṣẹ́ kan ọlọ́run rí kọjá wa ni ọlọ́run mọ̀ kọjá wa ni ọlọ́run ní òye kọjá wa ni ọlọ́run fẹ́ ká ṣe ni òun ló ṣe ní ká gbà bẹ́ẹ̀ o oh lord take my life back from where i sold it ibi tí mo ta ayé mi sí olúwa ẹ gba ayé mi padà ah olúwa ẹ gba ayé mi padà níbi tí mo ta ayé àwọn ọmọ mi sí ẹ̀yin náà ẹ̀yin náà ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ àwọn tó ti gbárùkù àwọn ọmọ yín dòní dòní lágbájá ọmọ lágbájá làkàṣègbè ọmọ làkàṣègbè ẹ̀yin náà ẹ wo àwọn ọmọ òun náà ó yẹ káàánú àwọn ọmọ wọn ṣe yín náà kí ẹ wá tẹra máa dúrà ìpolówó tí bèbá tiẹ̀ ṣe nǹkan kan míì mọ́ kí nǹkan fàyè àwọn ọmọ yìí yọ níbi tí mo tà wọ́n sí. Si jésù olúwa ẹ gba ayé mi padà níbi tí mo tà sí ẹ gba ayé àwọn ọmọ mi padà níbi tí mo tà sí ẹ gba ìdílé mi padà níbi tí mo tà sí ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olú ẹ gba ayé mi padà níbi tí mo tà sí ẹ gba ayé mi padà níbi tí mo tà sí ẹ gba ayé àwọn ọmọ mi padà níbi tí mo tà sí ẹ ayé ìdílé mi padà níbi tí mo tà sí olú fún mi ní orúkọ jésù olú fún mi ní orúkọ jésù olú fún mi ah ọlọ́run ayérayé olú ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà jésù kristi olúwa wa ó dà tí n bá ń sọ̀rọ̀ nípa ibi tá a ta ayé wa sí ẹni mi ta ayé mi ó dà jẹ́ kí n ṣàlàyé ẹ wo ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí ní ipò ọlọ́run nínú ayé yín ẹ ti ta ayé yín fún ọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe é máa ń sọ fún àwọn é máa ń sọ fún àwọn èèyàn dáadáa ọlọ́run bàbá wa kíní kan ẹlòmíì kó tó ṣe pẹ́ ó ti gbé fóònù ẹ̀ hello hello màmá nǹkan báyìí tuntun ṣẹlẹ̀ o tó bá ti pa fóònù yẹn ó gbé gírán ó ti gbé dádì ẹ má wò míràn o kíní kan ṣẹlẹ̀ o ó bá ti pè yẹn tán gírán màmá ẹ dẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ abiyamọ kì í jókòó báyìí ẹ jáde lórí ọ̀rọ̀ mi ẹ mọ̀ bí tí ẹni mo ní ayé mi ò ní bàjẹ́ ẹ sọ bẹ́ẹ̀ fúnra yín sẹ̀ ha ó mà ṣe o ó mà ṣe o ẹ wo mo bẹ̀ yín ẹ má jẹ́ kí pásítọ̀ yẹn kú kẹ́ẹ̀tó kẹ́ẹ̀tó ní kọ́lọ́run gba ayé yín lọ́wọ́ ẹ̀ fún yín òótọ́ tó wà ń nìyẹn o àdúrà yìí kì í ṣe àdúrà yìí kiri tó bá tọrọ bá ti ń ká mi lára báyìí ntọ́lọ̀ ní ká ṣe ni mo kọ́ tẹnumọ́ yẹn o èmi ní àwọn prayer point <laughs> tí mo fẹ́ tí mo fẹ́ pè ṣùgbọ́n ntọ́lọ̀ ní ká kọ́ ṣe yẹn ní ká kọ́ mú kúrò lọ́nà ẹ ẹlòmíràn ní à ká ní mo mọ̀ ni ṣé gbà tí pásọ yẹn wá kú tán táwọn ògbóni wá dé tí wọ́n ẹ̀yìn o tí wọ́n fi kí ló máa ń kó séjì ká yẹn gan-an <laughs> ẹ̀yin náà ò mọ̀ ó mà ṣe o mà ṣe o mà ṣe o ẹ̀wà pépà tí wọ́n tí wọ́n nà sí mi lọ́ọ̀kan kò sí yẹn kan lórí ẹ̀ wọ́n ṣọwọ́ <laughs> ah! wọ́n máa ń fi kíní orí orí bú kan kọ́ séjì ká tọ́ máa dé síbi ìsìnkú pásítọ̀ yẹn wọ́n yìí pé wọ́n yẹn lè máa sọ pé à mi ì mọ̀ ní mi ì mọ̀ ní òràn o mi mọ ẹ má yẹ kí pásítọ̀ yẹn kó ní kó ní crisis o tàbí bóyá àṣírí ẹ̀ tú àṣírí àwa tú jáde wá ní ààyè ah, o ààyè o mi ìdẹ̀ mọ̀ ní o ah, ká ní mo ti mọ̀ ní èmi náà ń fura àwọn ọ̀rọ̀ ọmọ yẹn ò rán o ayé tó ti bàjẹ́ ó ti bàjẹ́ gbé nìyẹn o ẹ rí mo máa ń sọ nígbà gbogbo wípé ẹ má yẹ ká gbé ọkàn wa tàbí ayé wa lé orí ènìyàn bíi tiwa including myself mo máa ń sọ àmọ́ máa ń sọ. So, mi ò yọra mi kúrò torí èèyàn lèmi náà mo dẹ̀ máa ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé pásítọ̀ kì í ṣe ọlọ́run kò tiẹ̀ ní à kò tiẹ̀ ní à ọlọ́run rárá tọ̀ wọ́n kàn ní oore ọ̀fẹ́ ni kí ni mo pè é oore ọ̀fẹ́ níwájú ọlọ́run àti èèyàn èmi tí mo bá yín sọ̀rọ̀ oore ọ̀fẹ́ ni mo ní who am I oore ọ̀fẹ́ ni mo ní ẹ ò lè mi ò ní gbà láyé kẹ́ ẹ gbé ayé that is why má disappoint àwọn kan tí bá ti di pé ah pásítọ̀ ẹ ẹ má fi mí lẹ ẹ má wò mí màá kàn abandon ẹni yẹn ni màá kàn fèsì àwọn èèyàn tó fẹ́ ṣe rere àwa bẹ̀ sí bínú mm, ìwọ ló mọ̀ mi ò bọ́ tó ò ní kó bá mi ẹ má ṣe mọ́mí yẹn mọ́mí mọ́mí yẹn smile mo mi nígbà torí téèyàn bá kó bá mi báyìí ẹni yẹn kọ́ ló lẹ̀ bí ẹ̀bí orí orí tèmi ló wà gáìdì lásán òní pásítọ̀ jẹ́ kán gáìdì wa nìkan níṣẹ́ wọn kán fòye yé wa kán fọ̀nà hàn wá ẹ sà kí ni òye mi mọ̀ bàbá wa ni máa ṣe ok má ṣe prayer báyìí kò dáa prayer point yóò dáa bó ṣe máa gbàdúrà ẹ̀ ni ok jẹ́ kí mi náà bẹ́ẹ̀ gbàdúrà ká mọ̀ kan tí ọlọ́run fẹ́ ká ṣe tọ́lọ́run bá dẹ̀ ní ká báyìí ní ká ṣe bóyá àwẹ̀ àtẹ̀lẹ́ ọjọ́ mẹ́ta ni kò gbà iṣẹ́ tèmi kọ́ ni láti bẹ́ẹ̀ gba àwẹ̀ àtàdúrà ọjọ́ mẹ́ta màá sọ fún ẹni ok èmi náà ni kò gbà àwẹ̀ àtàdúrà ọjọ́ mẹ́ta o gbà níjọ monday tuesday wednesday ṣò gbà dáadáa o gbà dáadáa tó bá gbà tán àlejò gbàdúrà pọ̀ ìjà yẹn kò dẹ̀ jẹ́ dandan kankan kò àtàkájọ gbàdúrà pọ̀ n wa ń ṣe fáwọn èèyàn nìyẹn ó ní àwọn kan lára àwọn kan ò láìkí ẹ o àwọn kan ti bínú bínú àwọn kan ti jẹ yẹn mm-hmm, ò kàn mí mi ì ní gbà kẹ́nikẹ́ni kó bá mi èmi náà ò sì ní kó bá yàn ṣùgbọ́n mo fẹ́ ká tẹra mọ́ àdúrà níbikíbi tí mo ta ayé mi sí olúwa ẹ bá mi gbà padà tá a bá ní kọlọ́run gbà padà á máa wù nítorí fúnra wa ó ti gbé ayé wa lé wa lọ́wọ́ kádẹ̀ tó bá yẹ pé ọ̀rọ̀ tiẹ̀ ni pé don't worry ma will pray for you tó bá pórí ẹ̀ ló ṣì wà ó ti ta ayé ẹ wọ́n ti ta lọ́fẹ̀ẹ́ o tún fún ọ lọ́rẹ̀ẹ́ sí o tún sanwó ẹ̀ don't worry i will go to the mountain alọ́ lori gbàdúrà lórí òkè máa tiẹ̀ kó àwọn wòlíì ìjọ ó ti ta ayé ẹ̀ ìbàjẹ́ twenty wòlíì Open open yẹlẹyẹlẹ lé wọn lọ́wọ́ nìyẹn o bẹ́ẹ̀ ni mò ń sọ òótọ́ fún yín o ẹ̀mí ọlọ́run ló ní ká tẹra máa dùn àyè o ẹ tó bá à tó pé tiẹ̀ ìran ni kùlà ìran ló ṣáà jókòó tì ó ti ta ayé ẹ̀ fún wọn nìyẹn o pátápátá lọ́fẹ̀ẹ́ láì tiẹ̀ gbà kankan káàtẹ̀ ló tiẹ̀ gbówó ìbá tiẹ̀ wàá ṣàṣọ fọlọ́run pé ẹ sà mo ṣáà gbówó mo fi jẹun oṣù kan oṣù kan ò lè lọ báyìí kan má jíṣẹ́ fún ẹ ah báyìí báyìí báyìí ni wọ́n ní kò tún rẹ̀ but ìwọ náà tiẹ̀ jókòó pé for the past decades tó ti ń gbọ́ iṣẹ́ orí burúkú wọ̀nyí kí ló kí kí tiẹ̀ ní pàtì gan tó rí so so tayọ so tiẹ̀ tayọ ó tayọ àwọn ẹgbẹ́ ká tó sọ pé àwọn àwọn tó ju ẹ lọ ẹ rí ẹlòmíì omi àtòrò yìí ni ṣá omi àtòrò ni ṣá ẹlòmíì ti mu òróró débi pé tí wọ́n bá ṣe ikùn ẹ̀ wò tó bá tó bá máa ṣe operation fún lẹ́nìí tó bá la inú ẹ̀ báyìí òróró atújáde fúyà ní bíbí ìgbà tí volcano tó volcanic eruption ó yẹ ó tọ́ ni ẹlòmíì tó bá ka yankaship tó ti rà láyé yìí ó tó dá agbádá méje kan pìsà àwọn yankaship yẹn papọ̀ kan máa pìsà papọ̀ díẹ̀ díẹ̀ báyìí ó tó dá agbádá méje fún nítorí bá kiri nìyẹn irọ́ àwọn tó máa sin ọ́nú ẹ̀mí àti òtítọ́ ni o tó máa kojú the lord is my shepherd olúwa ni olùṣọ́ kò sọ pé the pastor is my shepherd kò sọ pé my my church is my kò sọ pé o olúwa ni olùṣọ́ àgùntàn mi jésù olúwa ẹ gba ayé mi padà níbi tí mo tà sí ní tí mo ní ká gbà nìyẹn olú ẹ ayé mi padà olú ẹgbà ayé mi ẹgbà ayé àwọn ọmọ mi padà níbi tí mo tà sí ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run àjíráyé mo gbàdúrà olú ẹgbà ayé mi padà níbi tí mo tà sí ẹgbà ayé mi padà níbi tí mo tà sí olú ẹgbà ayé mi padà níbi tí mo tà yé àwọn ọmọ mi sí olú ẹgbà ayé àwọn ọmọ mi padà olú ẹgbà padà fún wọn olú ẹgbà padà fún wọn olú ẹgbà padà fún wọn olú ẹ ràn mí olú ẹ ràn mí olú ẹ ràn mí olú ẹ ràn mí lọ́wọ́ ayé mi padà olú ẹgbà ayé níbi tí mo tà sí gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ̀yin ọmọ ọlọ́run ẹ wo ẹ wo èmi mọ̀ pé mi mi pé prayer lórí eléyìí mọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ kankan wá sí mi lọ́kàn tí mo fẹ́ sáré sọ ni èmi mọ̀ pé ó ṣeé ṣe pé ọ̀rọ̀ orú àwa wọ̀nyí tẹ̀ ń gbọ́ yìí ó lè má tà dáadáa létí yín ẹ yo kì í ṣe gbogbo èèyàn o ẹ létí àwọn míì ni o mo mọ̀ dáadáa mi ì dẹ̀wà discourage rí lórí ẹ̀ ẹ pé ah ẹ sà máa gbọ́ táwọn yẹn máa ń sọ ah ẹ sà mo pín àwọn mo pín àwọn ẹ pọ́kàsí fún àwọn èèyàn o oh, ṣe náà ṣàdúrà fún mi ẹ lò ṣùgbọ́n mo ní àwọn bíi méjì tí mo pín fún ṣe náà ń bínú wọn ò fẹ́ gbọ́ <laughs> máa rẹ́rìn ni mi wà disappointed rí mo ti mọ̀ tipẹ́tipẹ́ pé ó ṣeé ṣe pé irú ọ̀rọ̀ àwa báyìí ó lè má tà dáadáa létí àwọn kan kí ni ìdí ìdí ẹ̀ ni pé we give it to you plainly we give it to you simply and we give it to you honestly ẹ à ń ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún yín ẹ yo atẹnipẹrẹsẹ Eh, nígbà tá a bá ń ṣàlàyé fún yẹn a máa ń tẹ ní pẹrẹsẹ kò sí kò sí nǹkan tá a fi pamọ́ nígbà tá a bá ń ṣàlàyé fún yín òyìnbó tí mo sọ lẹ́ẹ̀kan ni mo ń túmọ̀ yẹn o nígbà tá a bá ń ṣàlàyé fún yín à ń sọ lọ́nà tó rọrùn tó lè rọ̀ yín lọ́rùn gan láti sin Ọlọ́run nígbà tá a bá ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún yín à ń fi òótọ́ ọ̀nù sọ so ó lè má ta ayé tá a wà yìí kì í ṣe ayé tán fòótọ́ ọ̀nù bá àwọn yẹn nìkẹ́ni sọ̀rọ̀ ayé tá a wà yìí kì í ṣe ayé tán bá àwọn yẹn sọ̀rọ̀ ní ọ̀nà tó rọrùn ayé tá a wà yìí kì í ṣe ọ̀nà tó má kì í ṣe ayé tán má bá àwọn yẹn sọ̀rọ̀ lóní pẹrẹsẹ wọ́n á ṣe ní wọ́n á ṣe ní kọ́lọ́fínni ẹyọ tó wá fẹ́ survive láyé òfin tó ń lo ayé ayọ̀ bẹ̀ ni pé àwọn tó ń tẹ̀lé ìdarí àti ẹ̀kọ́ wa àwọn àwọn ẹnu wọn lọ̀rọ̀ ti dùn àwọn ló ń sọ èrè tó lágbára ẹ so mo bẹ̀ yín ṣe dáadọ́ àtàgbà ẹ má dúró ẹ pé olúwa tọ́lọ́n bá gba padà fún yín tán ẹ máa tún gbà olúwa gba ayé tí tọ́lọ́n bá fi sọ fún pé à kí ló dẹ̀ dé ayé ẹ̀kọ́ <laughs> ni mo ti gbà báyìí bò ní ẹ yo òótọ́ ni o tẹ̀ máa fi rí àrídájú pé ọlọ́run ti parí iṣẹ́ yẹn ìdí ẹ̀ ni pé ó dìgbà tó pọ̀lọpọ̀ bá tó kú ló tó máa rí i pé a ti ta ayé òun fún sàtáànì pátápátá ẹjọ́ bá ló ṣe máa ṣe amendment báyìí so kéèyàn gba overdose ẹ̀ báyìí ó máa pay dànù kò tiẹ̀ gbàdúrà rárá tàbí kò kà sí ó dá ẹja tẹ̀síwájú àdúrà ohun tá a wá ṣe lónìí ni wípé èmi kì yóò ṣe aláìní àwa ṣe lórí olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní yẹn ni ẹ ká máa mú ọ̀rọ̀ yẹn ní kọ̀ọ̀kan kí ló túmọ̀ sí ẹ èmi kì yóò ṣe aláìní aláìní kẹ́nẹ̀ẹ́ aláìní kẹ́ni torí ọ̀rọ̀ yẹn ò tán náà tó bá wo ẹsẹ̀ kejì èmi kì yóò ṣẹlẹ̀ ní àkọ́kọ́ nìyẹn ó ní he makes me to lie down in green pastures he leads me beside the still water ó mú mi dùbúlẹ̀ ní ibi pápá oko tútù ó mi lọ sí ibi omi dídákẹ́ rọ́rọ́ kí nìyẹn túmọ̀ sí ìsinmi ní ìsinmi ní ẹ̀yin ọmọ ọlọ́run ìdí ẹ̀ ara ìdí ẹ̀ tàbí ń sin ọlọ́run ni pé ká gbé ìgbé ayé ìsinmi kì í ṣe ìgbé ayé pákáleke bó jẹ́ pé àwọn míì láìkí ẹ̀ ológun ni wọ́n o ológun ni wọ́n o èmi dẹ̀ ń tẹnumọ́ fún wọn pé èmi kì í ṣe ológun o èmi kì í ṣe ológun tó máa sọ lẹ́ẹ̀mẹ́jọ pé ológun ni wọ́n èmi náà sọ lẹ́ẹ̀mẹ́sàn-án pé èmi kì í ṣe ológun tèmi olúwa ló pe ẹ̀ ní ológun ẹ ẹ rí ìsinmi lórí iṣẹ́ ìsinmi lórí ìgbéyàwó ìsinmi lórí ọmọ ìsinmi lórí ayé ènìyàn gbogbo ẹ̀ possible nínú ayé yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn tó ti ní ìrí ẹ̀ wọ́n mọ̀ nǹkan tí mò ń sọ jésù olúwa bẹ́ẹ̀ láti òní lọ ẹ má ṣe jẹ́ ń ṣe aláìní ìsẹ́mẹ̀ ẹ àdúrà tá a máa gbà nìyẹn oh lord starting from now don't let me lack rest with my children my work my life jésù olúwa láti òní yìí lọ láti ìsinsìnyí lọ bí mo ṣe ń sọ̀rọ̀ lọ ẹ má jẹ́ ń ṣaláì ní ìsinmi lórí ọmọ ẹ má jẹ́ ń ṣaláì ní ìsinmi lórí iṣẹ́ mi ẹ má jẹ́ ń ṣaláì ní ìsinmi lórí ayé mi ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà láti òní yìí lọ láti lọ́ọ́lọ́ yìí lọ lórúkọ jésù kristi olúwa o ẹ má jẹ́ ń ṣaláì ní ìsinmi olúwa ẹ má jẹ́ ń ṣaláì ní ìsinmi lórí ọmọ lórí iṣẹ́ lórí ọkọ lórí aya lórí ìdílé àá ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí gbà ẹ bẹ̀rẹ̀ sí gbà gan èyí tó bá ka yín lára jù nínú ẹ tẹra mọ́ yẹn tó bá pè ọ̀rọ̀ ọmọ ni ẹ má jẹ́ ṣaláì ní ìsinmi lórí àwọn ọmọ mi ẹ tẹra mọ́ àdúrà ẹ wo ẹ forúkọ ọmọ sí gan tẹ bá tẹ bá pé ẹ ò ní ìsinmi lórí ọmọ kan pàtó tàbí lórí gbogbo wọn ẹ tẹra mọ́ àdúrà olú ọmọ jẹ́ ṣaláì ní ìsinmi lórí ọmọ mi ẹ má dárúkọ àwọn yín fún Ọlọ́run tó bá pé lórí ọkọ ni olú ọmọ jẹ́ ṣaláì ní ìsinmi lórí no kì í ṣe pé ó jẹ́ ara ó jẹ́ ara àjẹmọ́nu yín gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kẹ́ ẹ ní ìsẹ̀mẹ̀ lórí ayé yín olúwa ẹ má jẹ́ ṣaláì ní ìsẹ̀mẹ̀ lórí ayé mi ẹ má jẹ́ ṣaláì ní ìsẹ̀mẹ̀ lórí ayé mi ẹ tẹra mọ́ àdúrà yẹn ó yẹ tẹra mọ́ àdúrà yẹn gbọ́ àdúrà jésù kristi olúwa wa mọ́mì kan sọ fún mi láìpẹ́ yìí ohun tí wọ́n sọ yẹn oh god mo máa ń gbọ́ máa ń gbọ́ dáadáa lẹ́nu àwọn èèyàn ọlọ́ tí má lè ti gbọ́ báyìí ó máa ń tìrìlì mi gan wọ́n ní ní ìsìn wọ́n ní Pastor Sam wọ́n ní ní ìsìn ni òye ṣe yé wọn pé kéèyàn ní ìsinmi ìsìn ló ṣe yé wọn pé wow so èèyàn lè wà nínú ayé ikú dẹ̀ ní ìsinmi báyìí <laughs> wọn arẹ́rìn wọn ni Wow. wọn ní ògo ní fọlọ́run lókè ọ̀run ẹ ti já sí <laughs> ẹ yọ ẹ pé mi náà sọ slang yìí bẹ́yìn ẹ ti já sí ẹ wọn làwọn kan wo ayé wọn wọn wo ayé àwọn ọmọ wọn pátá àwọn ọmọ mẹ́ta ni ọlọ́run fún wọn wọn wá wo ayé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta níbikíbi níbi tí wọ́n ń gbé o oh, wọ́n wo ayé iṣẹ́ iṣẹ́ táwọn gan ń ṣe wọ́n wo ayé ìdílé wọn wọ́n ní kò sí nǹkan kan tí wọ́n lè gbàdúrà fún ju pé láti bí oṣù méjì sẹ́yìn báyìí àwọn akànkúnlẹ̀ báyìí láti gbàdúrà àwọn àdẹ̀ máa kọrin ọpẹ́ àwọn àdẹ̀ máa yin ọlọ́run àwọn àdẹ̀ oh god gbà mi àwọn àwọn yílẹ̀ yílẹ̀ yílẹ̀ yílẹ̀ yílẹ̀ yílẹ̀ yílẹ̀ wọ́n á dìde wọ́n á lọ wẹ̀ wọ́n á <laughs> kàn tún bú sẹ́rìn wọ́n ní àbáwọn náà kọ́ yìí àìmọye àìmọye gbà àìmọye àwo wọ́n sọ ilẹ̀ ilẹ̀ kún wọ́n ní àbí àwọn náà kọ́ yìí ni wọ́n á jíṣẹ́ jíṣẹ́ jíṣẹ́ jíṣẹ́ àyà wọ́n á ṣe gbìgbìgbìgbìgbì wọ́n á tún wọ́n á tún pe nọ́ọ̀sì pé bá mi wọn ìfúnpá mi yẹn lá ó ga mọ́ mi ẹ máa sùn ẹ máa rẹ́sì <laughs> mo kàn rẹ́rìn bọ́ ṣe ń sọ yẹn ni pé ó mà ṣe wọ́n wá sọ̀rọ̀ sọ̀rọ̀ débì kan wá ní ẹ̀sà wọ́n ṣùgbọ́n ẹ̀rù ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí bá wọn lẹ́nu lẹ́nu àná mo ní kí ló dé ah, wọ́n ní silent yìí nìyí wọ́n ní wọ́n ní àti peace peace yẹn kàn pọ̀ wọ́n ní gbogbo àyíká wọn kàn kún fún ìsinmi àwọn á kàn sùn àwọn á dẹ̀ jí bẹ́ẹ̀ yẹn pé just like that kò sí àlá kankan <laughs> wọn á rẹ̀ mú ní mọ́mi bí ọlọ́run ṣe design ayé kìrìsìtẹ́nì kò rí gẹ́lẹ́ òun lè ṣàlàyé yẹn ẹ wo ayé yín tún lè ní ìsinmi ju bẹ́ẹ̀ lọ jésù olúwa bẹ̀rẹ̀ láti òní lọ ẹ má jẹ́ ń ṣe aláìní ìsinmi lórí àwọn ọmọ mi ẹ má jẹ́ ń ṣe aláìní ìsinmi lórí iṣẹ́ lórí ayé mi lórí ìdílé mi lápapọ̀ ẹ má jẹ́ ṣaláì ní ìsẹ̀mí ẹ já gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà láti ìsinsìnyí lọ láti lọ́ọ́lọ́ yìí lọ ẹ má jẹ́ ṣaláì ní ìsẹ̀mí àá ẹ má jẹ́ ṣaláì ní ìsẹ̀mí àá ìsẹ̀mí lórí ọmọ ìsẹ̀mí lórí iṣẹ́ ìsẹ̀mí lórí ìdílé ó yá ẹ jẹ́ kí n ní ìsẹ̀mí olú ẹ ràn mí lọ́wọ́ ọlọ́run wa ẹ jẹ́ kí n ráàánú yín gbà ẹ jẹ́ kí n ráàánú yín gbà ẹ jẹ́ kí jésù kristi olúwa wa ẹ wo èmi kì yóò ṣe aláìní ohun tó tún kàn lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni nǹkan tí èèyàn nílò jù ní gbogbo ní gbogbo ìgbésí ayé ẹ pé èèyàn wá sáyé o èèyàn lọ sọ́run o ẹ pé a dá ènìyàn a jù sínú ayé yìí ó gbé ìgbé ayé ẹnu ayé yìí yóò tún máa padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá ẹ̀ ohun kan téèyàn nílò jù láyé òun ni ọkàn ènìyàn the soul of man gbogbo sẹ́rí ọkàn ènìyàn ó gbọ́dọ̀ wà ní ìmúpadàbọ̀sípò ìmúpadàbọ̀sípò wo ìmúpadàbọ̀sípò ọgbà Édẹ́nì kí Ádámù àti Éfà tó ṣubú pòsíṣàn ẹni ọkàn yín gbọ́dọ̀ wà kẹ́ tó rí ìjọba Ọlọ́run pòsíṣàn ẹni ọkàn yín gbọ́dọ̀ wà kẹ́ tó gbègbè ayé àlàáfíà pòsíṣàn ẹni ọkàn yín gbọ́dọ̀ wà kí ohun owó tó bọ́ sí fún yín o pòsíṣàn ẹni ọkàn yín gbọ́dọ̀ wà kí ẹ̀mí òkun má bàa jẹ gàbáyé lórí yín tí ọkàn yín ò bá sí nínú ìmúpadàbọ̀sípò ìgbà yẹn òfun pátápátá ni kò sí èrè níbẹ̀ gan pàápàá verse three ẹsẹ ẹ eh, chapter ten, n ka yẹn ìyẹn psalm twenty three verse three ẹgbọn ọtún sọ ni ó ní he restores my soul he leads me in the path of righteousness for his name's sake oh god ó ní kì í ṣe ẹ ìjọ́jì yorùbá báyìí tẹ́ ń tó sọ ni pé ó tu ọkàn mi lára irọ́ restoration kì í ṣe ó tu ọkàn mi lára o ohun tí bẹ́ẹ̀ yẹ kó rí ni wípé ó mú ọkàn mi padà bọ̀ sípò. Si ó sì mú mi lọ sí ipa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀ ó mú ọkàn mi padà bọ̀ sípò ìyẹn pé nígbà tí Adam àti Éfà tí wọ́n ti jẹ èso ọkàn wọn ti ṣáko lọ ọkàn wọn ti kúrò lábẹ́ ẹ lábẹ́ àgbékalẹ̀ Ọlọ́run ṣùgbọ́n ikú àti àjíǹde Jésù ló mú ọkàn ènìyàn padà bọ̀ sípò ṣẹ́rí ìpadàbọ̀ sípò yẹn ni o ṣẹ́rí tí ò bá sí ìpadàbọ̀ sípò yẹn oh God ohun gbogbo arọ́ pa sínú bẹ́ẹ̀ ni mo sọ fún wa ìgbà yẹn lè máa rí ọmọ míì tá a kàn bẹ̀rẹ̀ sí tá oh God tí ẹ̀mí ìdìtẹ̀ máa wọnú ayé ẹ̀ rebellion tí ìyá ẹ̀ bá ní ó yá gbé abọ́ o agbábọ̀ yà á là mọ́lẹ̀ ha tí ìyá ẹ̀ bá ní àbí nǹkan wà lára ẹ̀ ní màmá ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ màá fọ́ ti yín bẹ́ẹ̀ ni mo sọ rebellion ọkàn yẹn ọkàn ọmọ yẹn nìdí mo padà bọ̀ sípò ni tọ́wọ́n bá ti jáde tó bá ti wọlé báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí rí fashion wèrè lára ẹ̀ kì í ṣe civilization o ẹ má tara yín jẹ pé àwọn ìsìn ṣá civilization ni ẹ tẹ ẹ worí wọn báyìí tẹ ẹ rí kọlọ green tó ti dá irun wọn sí green wọ́n ti bẹ̀rẹ̀ sí dirun ètò ìjọba níbẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí lu ahọ́n ẹ̀ ó ti ń fi ríǹgì sí ẹ ti mọ̀ pé ọkàn ọkàn ti ẹ ọkàn ẹ̀ ló nílò ìmú padà bọ̀ sípò ẹ̀rí bẹ́ẹ̀ kí ọlọ́run lè mú lọ sí ipa ọ̀nà òdodo torí tọkàn bá padà bọ̀ sípò kò sí òdodo kò sí mọ́ tó bá ti ń sọ orí ọmọ ọmọkùnrin ah, gbọ́ ìgbẹ́jọ́ ọ̀rọ̀ máa múyàwó wálé àwọn ní àwọn àti àwọn àwa kì í lọ́la nígbà tó máa dé lọ́jọ́ kejì ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ló mú wá tó pè níyàwó ààrẹ ọkàn ẹ̀ ti lọ ni ó ti ṣàkó ìmúpadàbọ̀sípò ló nílò ẹ̀kàn ẹ̀kàn ẹ̀kàn má máa sanwó fáwọn àwọn tí ò gbádùn àwọn àwọn èrè ṣé ẹ láwọn tẹ́ ń sanwó fún nǹkan kan máa ń gbàdúrà lórí ọmọ ẹ wo àwọn ọmọ tí wọ́n dáadáa ọmọ wọn ti yan olórí burúkú tipẹ́ <laughs> ẹ pé that is that is an irony of life ẹ double jeopardy dẹ̀ ló jẹ́ fún kìrìsìtẹ́nì ẹ tí kìrìsìtẹ́nì lọ bá àdádì ẹ gbà mí lórí àwọn ọmọ wọ̀nyí ní ẹni kan ọmọ tẹni ẹni tẹni kó gbà yín yẹn àwọn ọmọ tiẹ̀ gan ti yan olórí burúkú tipẹ́ ẹ gbọ́ ṣé àmì ká ṣe dànù nìyẹn a sọ fún ọlọ́run dáadáa jésù olúwa ẹ fi ọwọ́ kan ìdílé mi lónìí kẹ́ ẹ mú wọn dúró lójú ọ̀nà òdodo ẹ. Eh, touch the soul of my family today and make them stay on the path of righteousness on the path of àwọn ọmọ wa gbọ́dọ̀ dúró lórí ọ̀nà òdo tẹ́bánẹ́tì àdúrà kan tá a gbà lẹ́nu ijọ́ mẹ́ta yìí àwọn àwọn kan múra sí àdúrà yẹn o mo dẹ̀ gbọ́ ẹ̀rí nípa àdúrà yẹn ní London lẹ́nu mọ́ mi kan ọkàn mi yọ̀ nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn àdúrà yẹn ni pé Olúwa jẹ́ kí àwọn ọmọ mi sìn ọ́ jò mí lọ ara àdúrà family kan náà nájọ wa ó wà important o Eh, kó tó di ìgbà kírísìsì o ṣé nígbà kírísìsì yẹn lè kìrìsìtẹ́nì máa ń dúró de èmi kì í dúró de o jésù olúwa ẹ fi ọwọ́ tọ́ ọkàn ìdílé mi lónìí ẹ fọwọ́ tọ́ ọkàn ọmọ mi ẹ fọwọ́ tọ́ ọkàn ọkàn mi ẹ fi ọwọ́ tọ́ ọkàn aya mi ẹ fọwọ́ tọ́ ọkàn ìdílé mi lónìí kẹ́ ẹ mú wọn dúró lójú ọ̀nà òdodo ẹjẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olùẹ̀fọ́ ọ̀tọ̀ ọ̀kan ìdílé mi lónìí kẹ́ ẹ mú wọn dúró lójú ọ̀nà òdodo à orúkọ jésù olú ẹ̀ ṣàánú fún ìdílé mi olùẹ̀fọ́ ọ̀tọ̀ ọ̀kan wọn ẹ̀fọ́ ọ̀tọ̀ ọ̀kan àwọn ọmọ mi o kí ẹ mú wọn dúró lójú ọ̀nà òdodo ojú ọ̀nà òdodo tí mo fi ẹsẹ̀ wọn léyìn gan olú ẹ̀ ràn wọ́n lọ́wọ́ ẹ mú wọn dúró lójú ọ̀nà òdodo ẹ mú wọn dúró lójú ọ̀nà òdodo ẹ mú wọn dúró lójú ọ̀nà òdodo gbọ́ àdúrà jésù kristi olúwa wa àìmọye òbí ló ti sọ ipa ẹyọ ipa àwọn ọmọ wọn fún mi àìmọye òbí wọ́n ṣàlàyé nípa àwọn ọmọ wọn ipa tí wọ́n ń tọ̀ ọmọ ọmọ mi àdèlánúbà sọ fún bí ẹ pé mọ́mì mo fẹ́ lọ́ọ́ máa dífá fẹ́ máa máa dífá tó pé ní tó pé àwọn gbọ́ pé níbi tí a ti ṣẹ̀wá Ifá là ń dá ń bẹ̀ ń gbọ́. <laughs> ọlọ́run nílò láti mú irú ọkàn ọmọ bẹ́ẹ̀ padà bọ̀ sípò mo ń ṣàlàyé ni o kó lè yé yín dáadáa o kì í pé kì í ṣe pé à ń fi àwọn yẹn ṣe ẹ̀yẹ o ọ̀rọ̀ ọ̀sọ̀ tó sírọ̀sì nínú ayé wọn ni o kò yẹ ká kò yẹ ká jò pẹ̀lú ẹ o kódóró ni o tọ́lọ́run bá mú ọkàn padà bọ̀ sípò á mú wá sí ipa ọ̀nà òdodo ìgbà yẹn la máa mọ nǹkan tán pè ní ìsinmi àdúrà nàbà wà yẹn ìgbà yẹn ló máa gbà lórí ayé wa ẹ àìmọye ọkọ ló ti abandon marriage wọn tí wọ́n lọ join ẹgbẹ́ ẹgbẹ́ ìmùlẹ̀ ẹ wọ́n ní ìṣẹ̀ǹbáyé ló láyé àwọn god wọ́n wá sọdún kan ní Òṣogbo ní Nàìjíríà nígbà tẹ́ ẹ bá rí àwọn òyìnbó bọ́ ṣe kún bẹ́ẹ̀ mi ò blame àwọn òyìnbó yẹn tiwọn ẹ àwọn náà bẹ́ẹ̀ dáadáa jù wá lọ gan gbogbo gbogbo ìlú àwọn òyìnbó yẹn orí bíbélì òní constitution wọn dúró lórí òótọ́ tó bẹ́ẹ̀ nìyẹn US UK Germany gbogbo wọn pátá yẹn Germany ní hèèmù ti hèèmù hèèmù orin hèèmù wọ̀nyí ibẹ̀ ló ti originate wá jù lọ lágbàáyé ibẹ̀ lẹ́tí máa rí the best composers ṣùgbọ́n lónìí nǹkan ẹ̀yin náà ẹ farabalẹ̀ wo ẹ wo Amẹ́ríkà in God we trust onílógo wọn in God we trust ẹ lọ wo wọn dáadáa ẹ máa rí in God we trust ṣé wọn mọ God wọn lónìí ẹ wọn máa yọ àwọn kìnìyàn wọn ò ní pẹ́ yọ gbọ́ àwọn kìnìyàn dànù kan torí wọ́n ti ń ṣòfin kan wọ́n ti ń yọ àwọn kan dànù kúrò níbi tí wọ́n oh God oh God tẹ́ bá wo UK náà Eh, wọ́n kàn ti ṣọ́ọ̀ṣì pa lójoojúmọ́ ni eh, mi tiẹ̀ wá bílẹ̀mù àwọn ìjọba ti UK yẹn o àwọn àgàmúra ẹ kọ́ta àwọn àgàmúra níbẹ̀ yẹn <laughs> ọlọ́run dáríjì ẹ eh, wọ́n kọ́ oh God oh God ìmúpadàbọ̀ ọkàn yẹn òun ló yẹ ká gbàdúrà fún ìdílé wa ẹ ẹ wàá mú ètò tó fit yín nu family yín ẹ sọ fún Ọlọ́run oh Lord touch the soul of my family tí wàá pa àwọn ọmọ if it is your children and you that are troubling you or the one precisely you are going to tell the Lord that touch the soul of my son, touch the soul of my daughter, eh? and make them stay on the path of righteousness. Ọlọ́run ló lè ràn yín lọ́wọ́ báyìí o, agbára yín ti kó lọ́wọ́ yín o. Ẹ wo tẹ bá kàn tanra yín jẹ tẹ bá tẹ bá ń wá ìrànlọ́wọ́ káàkiri ẹ̀ ń waste time ara yín ni ẹ tètè bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ bí wọn ẹ tètè bẹ̀rẹ̀ sí commit ayé wọn lé ọlọ́run lọ́wọ́ ohun yìí gan ọlọ́run fẹ́ gbọ́ kò fẹ́ gbọ́ ohun pásítọ̀ kankan lórí ọ̀rọ̀ ọmọ yín torí pé ẹ̀yin ló kó wọn lé lọ́wọ́ jésù olúwa ẹ fi ọwọ́ tọ́ ọkàn àwọn ọmọ mi tó bá pé kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ló yan ẹ fi ọwọ́ tọ́ ọkàn ọmọ mi ẹ fi ọwọ́ tọ́ ọkàn ìdílé mi lónìí kẹ́ ẹ mú ìdílé mi dúró lójú ọ̀nà òdodo ẹja gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olúwa ẹ fọwọ́ tọ́ ọkàn ìdílé mi lónìí kẹ́ ẹ mú wọn dúró lójú ọ̀nà òdodo olúwa ẹ fọwọ́ tọ́ ọkàn ìdílé mi lónìí ẹ fọwọ́ tọ́ ọkàn ìdílé mi lónìí ẹ mú wọn dúró lójú ọ̀nà òdodo olúwa ẹ fọwọ́ tọ́ ọkàn ọmọ mi lónìí ẹ mú wọn dúró lórí ọ̀nà òdodo ẹ wo ẹ gbàdúrà dáadáa ẹ tẹra mọ́ àdúrà yín ó ṣe pàtàkì dáadáa ibẹ̀ jésù kristi olúwa wa hmm. ní ìtẹ̀síwájú àdúrà wa taba tún taba taba taba wo ẹsẹ̀ tó kàn onísáàmù yẹn ó gba àdúrà kan àdúrà yẹn sòwà ọ́ọ̀dù létí mi débi pé kò ní ìdí láti gbàdúrà yẹn kò necessary bẹ́ẹ̀ ni mo sọ fún yín verse four yẹn kò it's not necessary fún láti gbà àwa tá a wà láyé òde ìlú yẹn ká gbàdúrà yẹn ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ díẹ̀ bóyá àwọn yẹn ti rí wájú ẹ̀yin bóyá wọn ti fi àwọn àṣírí kan àwọn táwọn ò mọ̀ ìbéèrè sọ pé ó ní bí mo tilẹ̀ ń rìn mo ń ka psalm twenty three verse four ó ní bí mo tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjijì kú èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí ìwọ wà pẹ̀lú mi ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú oh my god èmi kì yóò ṣe aláìní ààbò tó dájú. <laughs> n tó ń gbàdúrà fún nìyẹn ó ń bẹ ọlọ́run fún ààbò tó dájú kò nẹ́sẹ̀sì láti gbàdúrà yẹn nígbà yẹn ẹ mọ̀ díẹ̀ ààbò tó dájú wà nígbà tá à ń sọ yìí nípa tara nípa tẹ̀mí ààbò tó dájú mo fi dá yín lójú pé nípa tara nípa tẹ̀mí nígbà yìí nígbà tí onísáàmù ń gbàdúrà yìí ààbò tó dájú wà fún wọn nípa tara ṣáàmù rọ̀bà ló fẹ́ gbẹ̀bọ̀n wa ni àbádàná fẹ́ kó wa àbí kidnappers ló ń ṣiṣẹ́ ń gbà yẹn kò sí gbogbo orúkọ bẹ́yẹn kò sí kò sí àwọn tí wọ́n ń set up ẹ̀ka set ẹni ẹ̀ up ẹ̀ family ò kì í sábà dára wọn nígbà yẹn pé o oh, ẹjọ sísà mi ti ń bọ̀ láti ìlú òyìnbó ó kó dọ́là dání ẹ lọ bá mi pàdé ẹ ẹ yọ kẹ ẹ rọ́ọ̀bù ẹ tó bá ṣe orí kunkun ẹ pàdánù ṣàkówó ẹ wá irọ́ kò sí irú nǹkan bẹ́ẹ̀ gbà yẹn then spiritually náà ńkọ́ kò sí kò sí kò sí ẹ wo ẹ jẹ́ ká sáré gbàdúrà yẹn náà ká tó máa ṣàlàyé yẹn Jésù Olúwa ẹ jẹ́ kí n rí àánú gbà lónìí kí ìlérí ààbò tó dájú kó ṣẹ mọ́ ìdílé mi lára mm, a nílò ẹ̀ nípa ta nípa tẹ̀mí O oh Lord, have mercy on me today, so that your promise of total protection for my family will be fulfilled. Ìlérí ìlérí ààbò tó dájú ó gbọ́dọ̀ ṣẹ nínú ìdílé yìí. Ah, ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ wà lẹ́kọ́lọ́pàá pé yín kó sọ pé àní rírú ẹ̀ mọ́. Láyé àbádà ààbò tó dájú gbọ́dọ̀ wà ní ìdílé yìí ẹ gbọ́dọ̀ wálé kan ní à ṣẹ́yìn ni ìyàwó lágbájá wọn ní bẹ́ẹ̀ ni oh we are sorry ẹ gbọ́dọ̀ gbọ́ ìwọ ni àtòrí pé ààbò tó dájú ó gbọ́dọ̀ wà lórí ìdílé yìí ẹ gbọ́dọ̀ lọ ẹ gbọ́dọ̀ bọ̀ ní irọ́ o tọ́mà tọ́mà tó bá pẹ́ ọjọ́ yẹn làwọn kí dábàá ń ṣe àwọn èèyàn nígboro ẹ ti lọ ẹ ti délé kẹ́ẹ̀ tó máa gbọ́ níwùsì yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín lágbára ọlọ́run jésù olúwa ẹ jẹ́ kí n rí àánú gbà lónìí kí ìlérí ààbò tó dájú kó ṣẹmọ́ ìdílé mi lára ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run ayérayé mo gbàdúrà ẹ jẹ́ kí n rí àánú yín gbà lónìí kí ààbò tó dájú kó ṣẹmọ́ ìdílé mi lára ààbò tó dájú ní ìjáde ààbò tó dájú ní ìwọlé ààbò tó dájú níbi iṣẹ́ ààbò tó dájú lójú ọ̀nà ààbò tó dájú nínú ilé olùkọ́ Jésù Kristi ẹ jẹ́ kí ìlérí náà ṣẹmọ́ ìdílé mi lára ìdílé ìlérí ńlá tẹ́ ṣe fún àwọn ọmọ yín pé ẹ dáàbò bò wọ́n wọ́n ní orúkọ jésù kìsì àṣẹmọ́ ìdílé mi lára àṣẹmọ́ ìdílé mi lára gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ wò mo gbẹnu ilé ọ̀ràn yẹn lẹ́ẹ̀kan òótọ́ dẹ̀ ni ẹ ní ayé ìgbà yẹn ní ayé ìgbà tó ní sáàmù ń gbàdúrà ẹ ó dá mi lójú tàdá pé ìránṣẹ́ ọlọ́run ni ìránṣẹ́ ọlọ́run jẹ́ ó dá mi lójú bẹ́ẹ̀ ni mo sọ fún yín mi ì mọ̀ gbà yẹn o ṣùgbọ́n a ka ìtàn nípa ìgbà yẹn pé tá a bá ní ìránṣẹ́ ọlọ́run rè chances wà pé ìránṣẹ́ ọlọ́run ni ẹ pé kì í ṣe ìrànṣẹ́ ọlọ́run yẹn á jẹ́ ẹ̀ẹ̀kọ̀ọ̀kan once a while kì í ṣe nǹkan tó wọ́pọ̀ bíi tòní ṣùgbọ́n lónìí nǹkan oríṣiríṣi àmúlùmálà gbogbo ìríkùrí lèèyàn rí gbangba mi ìrúkirú ọbẹ̀ gbẹ̀gìrì olókùn gbòòrò lónìí tán pinnu àwọn èèyàn ṣe ọlọ́run ẹ tẹ́ ẹ̀ bá rí kan tó bá jẹ́ babaláwo òun fúnra ẹ̀ fúnra ẹ̀ fúnra ẹ̀ ajólóògùn fúnra ẹ̀ <laughs> ẹ ẹ ah ẹ eh? ògbójú ológun tó tó ń sọ máa jẹ́ ń kó ẹ ti máa rí inú ọ̀rọ̀ wọn pé eléyìí kì í ṣojú lásán hmm. ìmí ọ̀pọ̀lọpọ̀ nu wọn bísínẹ́sì náà pé iṣẹ́ ìrànṣẹ́ wọ́n tẹ̀ ń sọ jáde lẹ́nu wọn ni pé bísínẹ́sì ni wọ́n sọ wọ́n máa sọ jáde lẹ́nu ló fà lónìí ẹ lọ máa wo comedy skit àwọn ọmọ nàìjíríà ni kẹ́wọ́ bọ́ ṣe ń gbé àwọn ìrànṣẹ́ ọlọ́run sí yẹ̀yẹ́ owó kó dúró dẹ ní òótọ́ náà ń sọ ohun tó ń ṣẹlẹ̀ gangan náà ń sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn motivational speaker ni wọ́n wọn ò wá sí bíbélì rí à ń lọ church njọ sunday sunday tó kọjá yìí ni à ń lọ church ni àwa nu mọ́tò ya ya làbá tan rédíò mi tẹ̀ mọ́ kan tó mú tan rédíò lọ́jọ́ yìí òyìnbó kan ló kọ́ ń wàásù bó ṣe ń wàásù yẹn là ń mirí o là ń pe yes ah là ń pe oh, oh my god tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ pé ká má give up ìdí àwọn ìdí tí wọn ò jẹ tí ò yẹ kí a gbọ́ lẹ́nu kìrìsìtẹ́nì pé òun give up lọ́ọ́ parí program yẹn òun náà gbé ti nàìjíríà sí o pásítọ̀ tó wá ń sọ̀rọ̀ yìí is a prominent pastor in Nigeria mi gbọ́dọ̀ dárúkọ ẹkẹ nìkan sọ pé òun ò mọ̀ ah it was shameful mi ní mi ní tàn yín báyìí bá bẹ́ẹ̀ ló bá bẹ́ẹ̀ mo ní ẹni báyìí ṣe ló yẹ kán sanwó fún kán lọ rẹ́ǹtì hall kan kó máa ṣe motivational speaker wo kan tó sọ pátá àkàwọn wò pé ah ìjọ wo la yé wa dà báyìí you can never be a model without having a role model ṣé àwọn ọ̀rọ̀ tó máa ń ráìmù yẹn <laughs> wà á you will move from zero to hero àwọn nǹkan tí ò tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú bíbélì ó wá jẹ́ kí àwọn ẹ̀mí òkùnkùn kan máa expand òun làdúrà yẹn fi wà important fún yín o ẹ pé kọ́lọ́run kó dáàbò bò yín nípa tẹ̀mí kì í ṣe nípa tara nìkan nípa tẹ̀mí tẹ́ bá wò lónìí kìsẹ́nì wo ni kì í lálàkàlà lónìí kìsẹ́nì wo ni wọn kì í rìn mọ́lẹ̀ lójú oorun lónìí bí wọ́n ṣe wà lábẹ́ anointing pastor wọn tó wọ́n á rìn wọ́n mọ́lẹ̀ títí títí tí mọ́jú ni ẹlòmíì bó ṣe wà lábẹ́ anointing pastor ẹ̀ tó wọ́n á bá ṣàgbèrè mọ́jú ni sexual intercourse ní láti bèrè oorun ẹ̀ nígbà tó máa jí pẹ̀lú ẹ̀ ńkọ́ wọn á mélòó míì ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ lápá lọ́tà bá parí ohun àánú tàǹṣe lọ́wọ́ ẹ̀ ohun àánú kan wà tó ní agbára a ṣe rándẹ̀ up báyìí ni pẹ̀lú àwọn wọ̀nyẹn a ṣe mú wá sópin ni ó ní agbára ó bá ẹ̀mí gan fúnra mi lẹ́rù ẹ̀ àwọn yẹn dẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì kí dẹ̀ ṣerú ayé bẹ́ẹ̀ ló yẹ ká gbé gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì á sọ fún ọlọ́run jésù olúwa ẹ ṣàánú fún mi lónìí kí ẹ̀mí òkùnkùn má sọ ìdílé mi di ibi ìṣeré ẹ o lord have mercy on me today so that the kingdom of darkness will not make my family their playground àìmọye ìdílé ni ẹ̀mí òkun tó ti sọ díbi ìṣeré wọn kàn máa fi ayé wọn ṣeré wọn kàn sọ wọn di tọ́ì wọn kàn gbọ́ ah jésù olúwa ẹ ṣàánú fún mi lónìí kí ẹ̀mí òkùnkùn kó má sọ ìdílé mi díbi ìṣeré ẹ jẹ́ gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olú ẹ ṣàánú fún mi lónìí ah olúwa ṣàánú fún mi lónìí olúwa ṣàánú fún mi lónìí ayérayé ṣàánú fún mi lónìí jésù olúwa ṣàánú fún mi lónìí kí ẹ̀mí òkùnkùn kí ẹ̀mí òkùnkùn kí ẹ̀mí ìmùlẹ̀ kó má sọ ìdílé mi di ibi ìṣeré olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi ah olúwa jẹ́ kí n ráàánú gbà olúwa jẹ́ kí n ráàánú gbà kí agbára òkùnkùn kó má sọ ìdílé mi di ibi ìṣeré lórúkọ jésù olúwa ṣàánú fún mi lónìí kí ẹ̀mí òkùnkùn má mi di ibi ìṣeré olúwa ràn mí lọ́wọ́ lónìí kí ẹ̀mí òkùnkùn mi di ibi ah olúwa jẹ́ kí n ráàánú gbà o jẹ́ kí n ráàánú àwọn ọmọ mi di di di ohun ìṣeré kẹ́mi kò má sọ sọ àyà mi di ohun ìṣeré kẹ́mi kò má sọ ọkọ mi di nǹkan ṣeré kẹ́mi kò má sọ ìdílé mi di nǹkan ṣeré olú ẹ ràn mí lọ́wọ́ olú ẹ ṣàánú fún mi o olú ẹ ṣàánú fún mi o àánú ni mo fẹ́ rí gbà àánú ni mo fẹ́ rí gbà àánú ni mo fẹ́ rí gbà ń ra àánú gbà ń ra àánú gbà gbọ́ àdúrà jésù kristi olúwa wa ṣe rí àdúrà tó kàn ní èmi kì yóò ṣe aláìní òun ni ó gbà fún ọba solomoni nígbà yẹn tó fi di ọlọ́rọ̀ oh God olúgbà fún èmi kì yóò ṣe aláìní ọ̀rọ̀ psalm twenty three verse five psalm twenty three verse five ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi ìwọ ta òróró sí mi ní orí oh my God aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ ṣe àbúkù sọ pé aago mi kún now ẹ wò ẹ lísìn sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o mo ti sọ dáadáa and I think I've made myself clear òkodoro ni o is either you accept or reject it option tá a ní mọ nìyẹn ṣùgbọ́n ìyẹn ò sọ pé ọ̀rọ̀ yìí pé irọ́ ni ìyẹn ò sọ pé ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ gbàgbọ́ tí wọ́n gbé ìgbésẹ̀ lé lórí wọ́n máa ń sọ fún wa àdúrà wa fún àwọn yẹn kàn ní pé kí wọ́n sọ lórí ètò program tá a máa ń ṣe tá a máa ń sọ testimony wa yẹn ẹ̀rí ẹ̀ ṣe wọ́n ní ẹ̀rí ẹ̀dá ọlọ́run mi o ọlọ́run mi o ọ̀rọ̀ tí mo sọ tí mo ní i made myself clear ni wípé ète ọlọ́run fún àwọn ọmọ ẹ̀ ni wípé kí wọ́n jẹ́ ọlọ́rọ̀ mi sọ pé kàn jẹ́ ẹni tó lówó lápò kàn jẹ́ ọlọ́rọ̀ òótọ́ tó wà ń bẹ ni ọ̀rọ̀ yẹn lè ga jù pé ee ọ̀rọ̀ lọ́run lọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín níwájú ọlọ́run àti ènìyàn ète ọlọ́run ni now tẹ bá wáyé bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ níbẹ̀ ẹ sì struggle ẹ ṣe ń fà níbi tí ò ṣe ẹ má waste time kẹ́ máa wá ọ̀tá kiri o ọ̀tá tó wà ń bẹ̀ nìyàn ẹ olú àwọn tó tẹ̀lé mi débi ṣé wọ́n sọ fún yín pé airline wo ni àwọn àjẹ́ ń lọ àní àwọn fly spiritually ni ẹ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tàn yín àjẹ́ gan màtí ìrẹ̀wò jẹun ẹ oh god ètò ẹ̀ bá máa ṣe yẹn ẹ wo ayé ara yín dáadáa ẹ dúró síwájú mìíràn kẹ́ ẹ wúra yín honestly kẹ́ ẹ wá bèrè wa ni pé kí ló dé tẹ̀ fi jẹun lọ́rọ̀ kí ló dé tí ẹ fi ń fà á tí ò tọ́ra kí ló dé tí ọ̀nà yóò ṣe gún kí ló dé tí iṣẹ́ yín ò fi tẹ̀síwájú ẹ bá béèrè ibẹ̀ ló yẹ kẹ́ ẹ lọ eré àyẹn ló yẹ kẹ́ ẹ lọ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàdúrà náà kí tó máa kí tó ṣí ní èjì bẹ́ẹ̀ yẹn lọ kí ẹ tó mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbà jésù olúwa ẹ bá ìdílé mi dá májẹ̀mú ọ̀rọ̀ kẹ́ ẹ fa ayé wa kúrò lọ́wọ́ ìgbé ayé ìtiraka ẹ oh lord make a covenant with my family and pull us from a life of struggling pull us away from it ẹ ọlọ́run ní ipá àtàgbà láti ṣe bẹ́ẹ̀ jésù olúwa ẹ bá ìdílé mi dá májẹ̀mú májẹ̀mú wo májẹ̀mú ọ̀rọ̀ kẹ́ ẹ wa kúrò lọ́wọ́ ìgbé ayé ìtiraka ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà olú ẹ ṣàánú fún ìdílé mi lónìí ẹ bá ìdílé mi dá májẹ̀mú ọ̀rọ̀ à lórúkọ jésù kìsì kẹ ẹ fà ayé wa kúrò lọ́wọ́ ìtiraka ẹ fà ayé wa kúrò lọ́wọ́ ìtiraka ẹ fà ayé ìdílé mi kúrò lọ́wọ́ ìtiraka olú ẹ fà olú ẹ fà yọ ẹ à ẹ gbàdúrà yẹn bẹ́ẹ̀ ṣe ń gbà náà ni kẹ ẹ bẹ̀ sí wọ kẹ ẹ bẹ̀ sí wọ ìgbé ayé ara yín ẹ má tanra yín jẹ ẹ má ṣe ẹ má tanra yín jẹ ẹ focus attention lórí lórí ìgbé ayé yín pé kí ló dé tẹ̀ fi ní ọ̀rọ̀ gan ẹ̀yin náà wò dáadáa ẹ máa rí ànsà ń bẹ̀ ṣùgbọ́n ẹ gbàdúrà yìí dáadáa ná jésù olúwa ẹ bá ìdílé mi dá májẹ̀mú ọ̀rọ̀ kẹ́ ẹ fa ayé wa kúrò lọ́wọ́ ìgbé ayé ìtiraka olú ẹ bá ìdílé mi dá májẹ̀mú ọ̀rọ̀ ayé wa kúrò lọ́wọ́ ìtiraka gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ wo ní àwọn ọjọ́ díẹ̀ sẹ́yìn ọ̀sẹ̀ yìí náà ni ìbáṣẹ̀ ẹ̀dẹ́ ni ọ̀sẹ̀ yìí ni lèmi àti mọ́mi là ń gbọ́ díò mọ́mi kan mo ní ẹ wá gbọ́ díò mọ́mi mo ti kọ́ gbọ́ láàkọ́ mo ní ẹ jù ẹ bá mi gbọ́ inú mi máa ń dùn tí n bá gbọ́ oh God oh mọ́mi yẹn sọ pé pásọ Sam ọ̀rọ̀ tẹ́ ẹ máa ń sọ báyìí ah òótọ́ ni o òótọ́ ni o tẹ́ ẹ máa ń sọ pé mo ṣe mo máa ń bá fóònù mi sọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ wo ni mo máa tún sọ báyìí bẹ́ẹ̀ náà làwọn náà gbẹnulé wa wò ná tí nǹkan ò overdraft àtàwọn àtàwọn àti overdraft family ni wọ́n ẹ tóṣù kan oṣù kan bá ti máa tán báyìí àwọn àti àwọn àti gba overdraft lọ bí rẹ́rẹ́ oṣù mi báyìí tó bá kó tó tán bá àwọn ti gba overdraft lọ bí rẹ́rẹ́ wọ́n ní ṣùgbọ́n nígbà táwọn bẹ̀rẹ̀ sí ní ìṣíníyè nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yín oh my god ibi tí trilling yẹn ti máa ń wá nìyẹn ẹ wípé àṣé àwọn àṣé àwọn ọ̀rọ̀ tá à ń sọ àṣé kò tiẹ̀ lọ lásán àṣé kò bọ́ sófò àṣé kò bọ́ sófò ẹyọ ibi tí tírìlì yẹn ti máa ń wà nìyẹn wọ́n ní wọ́n ní àwọn bẹ̀rẹ̀ sí ṣe yí ara wọn wò wọ́n bẹ̀rẹ̀ sí yí ara wọn wò làwọn ibi tí pọ́lẹ́mù ti ń wá ẹnu wọn lọ́rọ́ ti dùn tán máa sọ èmi kọ́ máa sọ wọ́n làwọn gẹ̀ẹ́tì ibi tí pọ́lẹ́mù ti ń wá wọ́n ní báwọn ṣe ń bá wa báwọn ṣe ń rìkọ́dù ọ̀rọ̀ yìí táwọn bá mi ń sọ̀rọ̀ yìí wọ́n ní kì í ṣe pé àwọn ti jẹ́ wọ́n ti di mílíọ̀nìyà o wọ́n ní ṣùgbọ́n ìnáwó òjijì one thousand dollars ò lè bá wọn káwọn yáwó oh my god lẹ́yìn tó pé kóòsù tó parí ó ti jẹ gbèsè ilẹ̀ ti kún owó tó máa gbà nẹ́ẹ̀sì gan ò so tí a ò bá ní ọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ tá a bá ní mìíràn tó gùn ẹ jẹ́ ká lọ wá ayá tàbí ká lọ síwájú store tá a bá lọ nínú store àwọn mìíràn pọ̀ nú àwọn stores wọn yẹn ká dúró síwájú ká wá bára wa sọ̀rọ̀ pé why am why am I struggling kí ló fà á tí mo sì fi ń tiraka ẹ rí ansa ní ojú mìíràn gangan ni o tẹ́ bá wòra yín dáadáa sọ fún ọlọ́run gbogbo ọ̀nà tí ò ṣí fi ń ṣẹ́ sínú ayé mi jésù ẹ bá mi dì lónìí ẹ in every area that poverty is seeping into my life block it o lord òṣì gùdù gan o ó mọ̀nà láti ṣẹ́wọ̀nú ayé ènìyàn bí omi ni kò sí bí ẹ ṣe di tó tí tí ò bá jẹ́ ọlọ́run ló bá yín di a tún ṣẹ́wọ̀lé ni ẹ kàn tó pé ah, àwọn ẹ ẹ bá ti tún jẹ gbèsè ẹ báwo mo ṣe jẹ gbèsè ẹ nílé explain ẹ gbogbo ọ̀nà tí òṣì fi ń ṣẹ́ sínú ayé mi ní orúkọ jésù kristi gbogbo ọ̀nà tí o fi ń ṣẹ́ sínú ìdílé mi jésù lè bá mi dì lónìí ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ọ̀nà tí o sì fi ń ṣẹ́ wọnú ayé mi olùwẹ̀ bá mi dì olùwẹ̀ bá mi dì olùwẹ̀ bá mi dì olùwẹ̀ bá mi dì gbogbo ọ̀nà tí o sì fi ń ṣẹ́ wọnú ayé mi lónìí olùwẹ̀ bá mi dì torí pé èmi kò ní ṣe aláìní ọ̀rọ̀ ní bíbélì máa sọ òun ò ní ṣe aláìní ọ̀rọ̀ nínú ọdún yìí ni o ló ti bẹ̀rẹ̀ o ní ọ̀rọ̀ mi ti bẹ̀rẹ̀ o ti mo dáwọ́lé ayọ̀rísí rere ìbùkún wọlé ẹyẹ ọ̀rọ̀ á wọlé ní orúkọ jésù òṣì á sá lọ ọlọ́run á ṣàánú fún mi gbọ́ jésù kristi olúwa wa tẹ bá wẹsẹ tó parí yẹn prayer point tó parí yẹn tó wá ní agbára lọ́nà tiẹ̀ yẹn ni pé àwọn bodyguard méjì kan wà tó lágbára jùlọ láyé lọ́run ó wá ń bi ọlọ́run pé òun ló òun ni kó máa bá òun rìnrìn àjò òun náà bẹ́ẹ̀ òun náà la máa gbàdúrà kílẹ̀ fẹ́ kílẹ̀ fẹ́ kó bá rìnrìn àjò ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí onísáàmù yẹn sọ kó bọ̀ rìnrìn àjò psalm twenty three verse six ó ní ní tòótọ́ ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo èmi ó sì máa gbé inú e Olúwa títí láì ire àti àánú oh God mi ìtumọ̀ bodyguard tó ní agbára tó ire àti àánú mi ò mọ ẹni tó bá mọ̀ kó tó kọ́ mi o mo rẹ́dí láti gbẹ́kọ̀ọ́ o ṣùgbọ́n nígbà tí ire bá ń tẹ̀lé ènìyàn lọ́jọ́ ayé rẹ̀ tí àánú ọlọ́run bá ń tẹ̀lé èèyàn lọ́jọ́ ayé rẹ̀ kí ni bodyguard wo ló tún ní ìdìmọ́ jésù olúwa ó jẹ́ ká sọ bí àṣẹ láti òní lọ ire àti àánú ẹ máa tẹ̀lé mi títí ọjọ́ ayé mi gbogbo ire àti àánú ẹ máa ire àti àánú bẹ́ẹ̀ ṣe máa máa mú nìyẹn henceforth goodness and mercy shall follow me all my life shall follow me all my life gbogbo ayé gbogbo nìyẹn goodness and mercy shall follow my children all their lives láti òní lọ ire àti àánú ẹ máa tẹ̀lé mi láti ti ọjọ́ ayé mi gbogbo ire àti àánú ẹ máa tẹ̀lé àwọn ọmọ mi títí ọjọ́ ayé wọn gbogbo ire àti àánú ẹ máa tẹ̀lé ìdílé mi títí ọjọ́ ayé wa gbogbo ẹja gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ jésù ní orúkọ jésù ọlọ́run ayérayé gbogbo àdúrà láti òní lọ ire àti àánú ẹ máa tẹ̀lé ayé mi ní ọjọ́ ayé mi gbogbo ire àti àánú máa tẹ̀lé mi ire àti àánú máa tẹ̀lé mi ire àti àánú máa tẹ̀lé mi ní ọjọ́ ayé mi gbogbo ire àti àánú máa tẹ̀lé àmọ́ mi ní ọjọ́ ayé wọn gbogbo ire àti àánú máa tẹ̀lé ìdílé mi ní ọjọ́ ayé wa gbogbo ire àti àánú tẹ̀lé aya mi ní ọjọ́ ayé wa gbogbo ire àti àánú tẹ̀lé àmọ́ mi tẹ̀lé ìdílé mi ní ọjọ́ ayé láyé gbogbo ó yẹ máa gbàdúrà fún ire àti àánú kó máa tẹ̀lé yín ire àti àánú là ń sọ̀rọ̀ yìí ire àti àánú máa tẹ̀lé mi ire àti àánú máa tẹ̀lé mi gbọ́ àdúrà jésù kristi olúwa wa mo fẹ́ ká wọnú àdúrà nù wa lọ ẹ ó wà important bóyá nígbà tá a gbàdúrà yẹn ẹ star prayer kan tó ní agbára tó yẹ pé òun ló kàn yín lára gbọ̀ngbọ̀n ẹ padà síbẹ̀ nínú àdúrà nù bóyá ẹ̀dẹ̀ ní nǹkan míì tó yàtọ̀ pátápátá tẹ́ ẹ fẹ́ bá ọlọ́run sọ ẹ jọ àsìkò yìí gangan ni o ó yẹ má dúró di ẹnikẹ́ni tẹ́ ẹ bá tí ì bá wa gba àdúrà àánú rí ibi láti máa ń change posture wa a lè wà lórí ìkúnlẹ̀ ẹ yo tó bá pa kúnlẹ̀ látàárọ̀ ni ànídà ti wà lórí ìkúnlẹ̀ mọ́ a lè jókòó tó bá pa àárín ni a lè dúró tàbí ká jókòó tó bá pa jókòó ni ẹ jẹ́ ká dé fúyà tàbí ká bọ́ sórí ìkúnlẹ̀ ẹ jẹ́ àgbàdo àánú ẹ má gbà ẹ má dúró dé ìyẹn ẹ má gbà ẹ má gbà ìgbà tọkàntọkàn ẹ gbà ẹ ẹ mọ́rú àdúrà tí jésù gbà ní ní ọgbà gẹ́símánì ni bẹ́ẹ̀ sọ pé ó ń gbàdúrà wọ́n ní wọ́n ní oògùn tó ń jáde lára bàbá yẹn wọ́n ní ó dàbí ìró ẹ̀jẹ̀ ó tì kí ó dàbí ìró ẹ̀jẹ̀ ṣé àyè ti gbàdúrà débẹ̀ rí bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà àánú nìyẹn ìgbà yẹn ó ní ọ̀rọ̀ tẹ́ bá sọ á dàṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ó yẹ máa gbàdúrà ẹ wò tẹ́nìkan bá sọ fún yín pé ó bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ó ń tàn yín jẹ ni o àṣẹ àdúrà wà lẹ́nu yín láti bẹ̀bẹ̀ kẹ́ẹ̀dẹ̀ rí ìdáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ fúnra yín ó yẹ máa gbàdúrà yín má dúró ẹ jọ ẹ gbàdúrà yín ẹ fi lé ọlọ́run lọ́wọ́ ẹ má sọ pé léyìí ti pọ̀jù ẹ má lẹ̀ ti gbàgbàgbà irọ́ o ẹ má ló tẹ̀tí sun yín ẹ má sọ bẹ́ẹ̀ rí o ó yẹ tẹ̀síwájú àdúrà ẹ má béèrè ẹ má ṣìpẹ̀ ẹ má bẹ̀bẹ̀ ẹ má béèrè ẹ má ṣìpẹ̀ ẹ má bẹ̀bẹ̀ ẹ má béèrè ẹ má ṣìpẹ̀ ẹ má bẹ̀bẹ̀ gbọ́ àdúrà jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà ọlọ́run wa àwa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá tẹ́ fún wa lónìí láti gbàdúrà oore ọ̀fẹ́ ọ̀tún oore ọ̀fẹ́ àkànṣe ah jésù ló ẹ gba ọpẹ́ wa ẹ tún máa wọ oṣù tuntun ah àtúntò bẹ̀rẹ̀ àdúrà lóṣù yìí náà nìyẹn ah ah lórúkọ jésù ló ẹ gba ìyẹn wa mo gbàdúrà fún yín lónìí pé jésù kristi yóò di olùṣọ́ àgùntàn yín lónìí lórúkọ jésù kristi bọ́lọ́n ti tẹ̀mí ẹ bẹ láàyè ẹ ò ní di aláìní ní orúkọ jésù kristi ah mo ní bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ bẹ láàyè lábẹ́ bó ti wù kórí ẹ ò ní ẹ ní di aláìní lórúkọ jésù kristi ah ẹ ní ẹ ní di aláìní ìsinmi mi ò gbọ́ mo ní ẹ ò ní di aláìní ìsẹ̀mẹ̀ mo fẹ́ kẹ́ ṣe àbí tó lágbára ni ẹ ò ní di aláìní ìsẹ̀mẹ̀ ní orúkọ jésù ẹ ní di aláìní ìsẹ̀mẹ̀ lórí ọmọ lórí iṣẹ́ lórí ayé yín lórúkọ jésù kristi ẹ ò ní ìsẹ̀mẹ̀ mo gbàdúrà fún àwọn fún ìdílé yín lónìí lórúkọ jésù agbára tó mú ìmú padà bọ̀ sípò bá àwọn ọmọ yín bá àkọ yín bá aya yín bá ìdílé yín ọlọ́run dàlú yín lónìí lórúkọ jésù kristi kì í ṣe bẹ́ẹ̀ nìkan o mo gbàdúrà fún ààbò tó dájú fún yín lórúkọ Jésù Kristi ẹ wọnú ààbò Ọlọ́run lọ lórúkọ Jésù Kristi ah bẹ́ẹ̀ sọ pé ilé ìṣọ́ ilé ìṣọ́ agbára kan wà ẹ̀yọ wọn ní olódodo ó sáwọ́ bẹ̀ ó sì yè òun náà ni orúkọ jésù kristi orúkọ náà ni mo fi kọ́va yín báyìí lórúkọ jésù kristi mo ní kẹ́ wọnú àbọ̀ ọlọ́run lọ lórúkọ jésù kristi mo gbàdúrà fún ọ̀rọ̀ fún yín o gbogbo ibi tí ajáde àpótí wá sínú ayé yín lórúkọ jésù ọlọ́run dì lónìí gbogbo ibi tí àgbàná ti wọnú ayé yín lórúkọ jésù ọlọ́run dì lónìí gbogbo ibi tí gbèsè ti wọnú ayé yín lórúkọ jésù ọlọ́run dì lónìí gbogbo gbogbo ibi tí mo fà kò tó ti wọnú ayé yín lórúkọ jésù ọlọ́run dì lónìí ọlọ́run á fi ọ̀rọ̀ rọ́pò mo ní mo ní ọlọ́run fi ọ̀rọ̀ rọ́pò bẹ́ẹ̀ ni ó ṣe rí mo gbàdúrà fún ire àti àánú kó bẹ̀rẹ̀ sí tọ̀ yín lẹ́yìn kẹ́ ẹ máa ríire ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń ríire ọlọ́run lẹ̀ àánú ọlọ́run gbà bẹ́ẹ̀ ṣe ń ríire ọlọ́run gbà lẹ̀ àánú ọlọ́run gbà níbikíbi tí ẹ dé níbikíbi tí àwọn ọmọ yín dé lórúkọ jésù kìsì ire àti àánú lórúkọ yóò máa tọ̀ wọ́n lẹ́yìn lónìí ògbọ́lọ́ yóò farahàn agbára wà láàyè ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ jésù kristi olúwa wa àmín jẹ́ kí ló bẹ jésù wa ìfẹ́mọ́tì ọlọ́run dàpọ̀ tẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́lọ́run kó ṣàánú fún wa kọ́lọ́run kó dáwọ́lé wa ká sì rí ẹ̀rí sọ ògo ni fọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmín praise the lord hallelujah thank you and god bless you.